hello everyone welcome to Boss Corners TV please today is your first time of coming across my channel do not forget to subscribe hit on the notification bell so that anytime when i dey brief video they come you go They be the first person when you e go They they notified so guys i deal on royal home i deal on celebrity i react to videos you understand on my channel so credit to the to the owner of this video so guys make you subscribe if you no subscribe you no go to see notification for my channel Now only when you subscribe now you will fit get notification so guys today video right now uh, i they talk about uh, Ooni of Ife when he just do uh, open uh, this thing is he shopping mall yes he just open am a shopping mall for ife so my people, now go see the video when he take open am ojaja mall Now we dem call column. so he there for there so as i see am I say no Not be only only marry wife only marry dis one na we go to carry dey come so make we still break this one eh This one a plus to oduduwa land to the yoruba land at least those people wey not get work mm, Now this one we want making they do Not be only all those side chicks side women This one that one Not being good they do This one Now we want make they e do so that people wey you e not get work They go dey see where they go go enroll go work you understand so my people, i dey very congratulations to uh, the king -huh, wen e take open dis work it's not easy guys yes it's not easy so i say congratulations to him again so my correct correct pipo i go they leave una now make una watch him and uh, leave a comment

ọlárọ̀mọ ìrérọ̀mọ ọmọrọ̀mọ kò sí gbogbo nǹkan mèremère tó wà lé ayé ló rọ̀mọ. Ah, we thought of this concept permit me to speak a little bit of English hmm. we thought of this concept that uh, Ojaja Pan Africa is a conglomerate of so many businesses real estate, agriculture, entrepreneurship training, and human capacity development. Most importantly, on the throne, the five cardinal point agenda of the throne of Odua to encourage youth and women. On this, Ojaja More, the word Ojaja More means Ojaja itself has so many things that is attached to it. Ìwọ ni wàá wá wọlé tó wù ẹ́ nínú ẹ̀ tí wàá wá mú torí ẹ̀ nígbà tí a fẹ́ dá Ọ̀jájá retail arm the retail business is one of the most lucrative business in the world but in Africa in particular South Africa is considered one of the best operator of retail business but the irony of it is that they will come and employ our best hand to South Africa to do the business better and when Baba saw this nígbà tí Baba pè mí mo sá ní Baba kí ni tí wọ́n ó jẹ́ ibi tí èèyàn ti lè ra nǹkan tó pọ̀ pẹ̀lú owó kékeré já ó more gbogbo nǹkan mèremère tó wà nínú Ifẹ̀ bàbá náà ti bá wa kó wá sí. tàbá dẹ̀ ní ká tún pè ní èdè Yorùbá Ọ̀jájá more. so eléyìí tó bá wù ará Ifẹ̀ àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lọ́ lè Ọ̀jájá more àti Ọ̀jájá mọ̀. By the special grace of God, we created this concept to change the, the, uh, we created this concept to change the face of retail business in Nigeria and that was why we said retail with reality and royalty gbogbo nǹkan táwọn ìyá wa ń tà ní ọjà nǹkan kéékèèké kéékèèké òun náà ń pákéjì tó ń sọ di bíráǹdì ó ti wà ń bí a níbì kan tá a pè ní farm market and fortunately if it happens to be the cradle of Yoruba race and where we have our local farmer doing the best in the world. and ah, lágbára ọlọ́run ah, nígbà tá a dá bíbà yìí sílẹ̀ bàbá ní orí oyè mi ò mọ bá ṣe fẹ́ ṣe o seventy percent ọmọ Ifẹ̀ ló gbúdọ̀ ṣiṣẹ́ ń bíbà yìí lágbára ọlọ́run gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ń bíbà yìí seventy percent wọn ọmọ Ifẹ̀ ni èmi náà tí mo dẹ̀ tún wà bíbà yìí tí mo jẹ́ ọmọ bàbá ọmọ Ifẹ̀ náà ni mí eh, lágbára ọlọ́run a ti dá iléeṣẹ́ yìí lélẹ̀ kì í ṣe eléyìí nìkan we have hundred of it in the country and by the special grace of God Akure is ready for commissioning. Uh, Ado Ekiti will also be ready for commissioning. Osogbo will also be ready for commissioning. Ibadan will also be ready for commissioning. Abeokuta will be ready for commissioning soon. The banner for Akure is here and Lagos State which is the center of excellence will be ready for commissioning. Bọ̀ǹgbà tí bàbá sọ fún mi pé ká gbé ẹ̀kọ́ta iléeṣẹ́ yìí sí èkó mo ní kábíyèsí ẹja èkó ti kún ẹ ká kóre wálé ọ̀jájá mo re káwa náà mo torí gbogbo nǹkan táwọn ará ìfẹ́ ti ṣe fún wa. nídìí èyí iléeṣẹ́ yìí ti gbogbo wa ni o ẹ ká gbárùkù tí ó dẹ̀ máa a dẹ̀ máa rí ṣe inú ẹ̀ gbogbo àwa táwa ṣiṣẹ́ ń bíbà náà à kó délé o kábíyèsí o. That is the grand opening of Ojaja Mall or Ojaja More retail stores owned by His Royal Highness Oba Eniton Adeyeye Ogunwusi, the Ojaja Hello everyone, welcome to YouTube TV. If you're new here, you're welcome. If you're an existing viewer, thank you so much for stopping by. Please remember to like, share and subscribe. And drop your beautiful and constructive comments in the comment section below. Congratulations! Kábíyèsí o, Kádépẹ́ lórí, kí bàtà pẹ́ To our for this commendable business venture he has decided to go into. As you've heard the spokesperson speaking earlier about the thoughts of KBAC to address um, the retail ship business in Nigeria and how he went about doing so, and that yes, this is the main headquarter um, located at Ile-Ife, but the one for Akure and other places, other states in Nigeria, are going to be going to be open very soon. Well, we thank God that you know it's a good thing. You know, this is coming just about a week after his marriage to the, his new wife Olori Mariam Anako, and of course, you know a lot of you know people were stretching their necks to see if Mar- Mar- Madam Anako was on seat there, but she wasn't apparently. Um, but it's still, you know, the occasion still went on. And of course, this will possibly create a lot of employment opportunities for indigenes of Ile-Ife and other places or other states that Yoni has promised that uh, um, we also have branch of Ojajamo or Ojajamori. So congratulations to the KBSC. Need I say more? I don't really have much to say on this. But to say this is a good thing that our leaders are opening business ventures because like we always say it's just about opening churches opening mosques opening religious places and everything and we are not thinking about i think mosques are still even still considerable they, mosques are not about like churches you know what we talk about yes it's good to establish places of worship but we are not establishing businesses so with on mr oni of ife trying to do this or having done this we hope that a lot of our in quotes, big people and politicians will start looking inwards and you know establish more businesses in Nigeria so that it will create employment for a large population of youths. Congratulations again, Kabi Esiwa. Thank you so much for watching. Please drop your comments in the comment section below. We wish to hear Ojaja Mo or Ojaja Mori's um, business name all over the world and doing exploits not just in Nigeria but adding value to the common man and everything. Thank you so much. Please drop your comments in the comment section below. And also remember to like, share, and subscribe to our channel. We'll see you in the next video. Do have a lovely day and bye for now.